Eh, mo ṣe ẹ mo kí ẹni tó bá wò mí mo kí ẹni tó bá padà wò mí mo kí wa bá ṣe ń kíra ní kí ọlá ìkí gẹ̀ẹ́kí ẹ̀yẹ kí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ àjíire bó ṣe ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀yẹ ẹ̀ làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá èsì ọ̀rọ̀ fún ìwọ akeem onígèlè akeem onígèlè ẹ́ eh? ṣó mọ̀ pé wọ́n sọ pé eh, èéfín nìwà apẹ̀rẹ̀ ò dẹ̀ kì í bo kò lè bo èéfín kó má rù yẹn jáde yes àṣírí gbogbo ẹ̀yin ọmọ fúlàní tẹ́ ẹ bá wa ń ṣe yorùbá nation àṣírí yín máa tún kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ mali torí pé o ò ní identity ojúlówó ọmọ káàárọ̀ àjíire gèlè tó ń wé yẹn ó ti proof ẹ pé mali ló ti wá ẹ fi pre ancient culture yín òun lẹ̀ ń try láti tà fáwọn èèyàn yes ó wọ̀ pé ilé kéwu yín gbogbo àwọn ọmọ kékeré lẹ wégèlè sí wọn lórí lẹ wégèlè bàǹbàǹbàǹbà lé wọn lórí ó dẹ̀ máa ń bá àwọn máàlì àwọn ará Senegal tó wà ní Ìlọrin ẹjọ́ máa ń ṣe pọ̀ ń gbọ́ gbogbo Yorùbá nation yẹn àtìgbà yẹn mo ti ń fura sí ẹ pé ara máàlì ni ẹ pé o kì í ṣe ojúlówó ọmọ káàrọ̀ àjíire nǹkan tó bá jójúlówó ọmọ káàrọ̀ àjíire ni ẹ o ò ní lanu ẹ gbàgà kó máa sọ pọ́ ọmọ àlè l'Ọ̀rúnmìlà kó wá máa gbé ògo Arab man tí ò to look like kó máa gbé ògo ẹ̀ jẹ ògo ẹ̀gá torí àtẹnujẹ kó máa pa ìtàn kítàn wípé Òṣùmàrè òun ló bá ìyá Ọ̀rúnmìlà sùn tí Ọ̀rúnmìlà wá sọ̀rọ̀ ó wá ló wà lórí Google anybody can write anything on Google yes anybody ó lè kọ nǹkan tó wù sórí google ẹ̀yin muslim gan lè lọ sórí google kó sọra ẹ ní kó sọ pé o jẹ́ olúwo àìmọye àwọn scammer tí wọ́n ń lo kinní àwọn bàbá wa tí wọ́n ń lo tó máa lọ sí péjì tó máa lo orúkọ àwọn bàbá bàbá yẹn tó máa sọ pé àwọn àgbà wo yẹn tó fi tó fi sí facebook page so ẹ̀yin tẹ́ fẹ́ ṣe mọ̀nàfìkì náà gbà tẹ́ rí pé àlà yín ti cast ẹ rí pé àlà ti cast torí gbogbo wa àṣírí àlà ti padà tú at last ó gbọ́ ta ti ń sọ náà fún ipá làwọn òfin ṣolódùmarè ṣùgbọ́n ẹ gbà ṣùgbọ́n a ti gbé proof jáde àwọn ọmọ àlà gan ti gbé proof àlà jáde pé bàbá àwọn o ìwìn ni pé ìwìn ni ìwìn ìwìn táwọn bàbá ti yí tí wọ́n fi tàn wá jẹ pé òun lọ́lọ́run ọba ìwọ wá tún sọ kátàkátà onítorí pé Ọ̀rúnmìlà jọmọ àlè ẹ lè gba Ọ̀rúnmìlà tí ìwà ṣe pé ó o ó fọwọ́ họra ó ní Ọ̀rúnmìlà jọmọ àlè ṣẹ́kẹ̀ okùn tí mo ń jẹ́ Ọ̀rúnmìlà ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ̀ ọmọ Ọ̀rúnmìlà ni èwú ilé adó ọmọ Ọ̀rúnmìlà ni ọwọ́ ọ̀rọ̀gún àga alára àjèrò ọmọ Ọ̀rúnmìlà ni gbogbo wọn ọmọ mẹ́rìndínlógún tọ̀rúnmìlà bí ọba ni wọ́n ọba ni wọ́n ìwọ wá ń sọ ṣé tí àwọn àwọn tó ń tó ń tú Kùránì yẹn pé ẹ a kò lè rán òjíṣẹ́ kan pé àfi èdè ẹ̀ ṣé wọ́n rò pé Allah ló sọ Allah ò Allah ò òjíṣẹ́ kan tí Allah rán ni Muhammad òjíṣẹ́ kan tó rán Muhammad pa irọ́ fún àwọn Júù ni pé ẹ Allah o òun náà ni God àwọn Júù tó tó ń ṣe kinní kí ló dé táwọn Júù ò ṣe máa kọjú sí sí Kaaba Allah àti Muhammad ni wọ́n jọ rọra wọn ń ṣe Allah ò tó bàtà Ọ̀rúnmìlà Allah yín kò tó bàtà Ọ̀rúnmìlà Ifá sọ pé Ọ̀rúnmìlà wọ bàtà idẹ ọlọ́wọ́ bàtà idẹ Ọ̀rúnmìlà adé adé idẹ ó mọ nǹkan tó ń pè ládé idẹ ni ó mọ nǹkan tó ń pè ní adé idẹ idẹ ni brass pure brass tó máa ń dàbí gold bẹ́ẹ̀ ni wọ́n pe Ọ̀rúnmìlà ní olódó idẹ ṣẹ́kẹ̀ okùn olódó idẹ wọ́n pè ní aládé idẹ ẹni tó ní odó idẹ idẹ brass tó fi odó tó fi ṣe odó tó tún fi brass ṣe adé adé orí yes oyin tó máa ń pe eh, aṣáájú àmì Tinubu ní Àkànbí ọmọ olódo ìdẹ bó lóòrò pé orúkì yẹn ti wá Ọ̀rúnmìlà ló lórí kì yẹn ó wá ń fi ó wá ń sọ pé ẹ eh, wípé kátẹ̀wá ní pé lóòótọ́ ni Ọ̀rúnmìlà náà rán sí wa Mohammed lòjíṣẹ́ ìkẹyìn fún ta ni òjíṣẹ́ ìkẹyìn fáwọn àwọn aráàbù ni Mohammed ò ń ṣe òjíṣẹ́ ìkẹyìn nílẹ̀ káàárọ̀ àjíire ṣe rí gbogbo time tẹ fi tàn wá jẹ tó ń sọ fún wa pé ànábì ló kẹ́yìn bó ló ti kẹ́yìn olódùmarè tiwa ò ní òjíṣẹ́ ìkẹyìn tẹ bá bí èèyàn bá ṣe ń ṣìnà náà ni olódùmarè àtúnṣe máa rán àwọn èèyàn wá láti wá máa tọ́ wa sọ́nà so ńgbà táwọn bàbá yín ti wá láti Málì tán ti wá pa irọ́ irọ́ táwọn bàbá yín wá pa ńgbà náà tí ó ti tẹ́tí establish ẹ mú irọ́ wá ẹ wá tú irọ́ yẹn séde wa ẹ wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn wa ẹ wá ń ṣe ọmọ lọ́nà òun ni ọmọ kan tí ò tí ì mọyàn tí ò tí tí ò tí ì gbẹnu kúrò lọ́yàn ló ń sọ pé bọ̀dá ṣàngó bọ̀dá ògún bọ̀dá bọ̀dá bọ̀dọ̀ àǹtí ọ̀ṣun ọmọ òpònú ẹ tó jẹ́ pé àwọn ìyá ńlá ẹ òun ló wá sọ di bọ̀dá lórí íńtánẹ́ẹ̀tì ibi tí ẹ bá ilẹ̀ káàrọ̀ àjíire dé nìyẹn ibi tẹ́ bá ilẹ̀ káàrọ̀ àjíire dé nìyẹn torí àwọn bàbá titi yín wọn ò kì í build civilization wọ́n máa ń destroy civilization ni wọ́n máa ń ba civilization jẹ́ gbogbo iṣẹ́ rere tọ́run mi là ṣe ẹ wá fẹ́ bà á jẹ́ ẹ wá ń fi oríkì àwọn nǹkan tọ́run mi là ń create ẹ wá fi ń pe ànábì ṣé ànábì mọ orúkọ ọlọ́run débi pé tó máa fi dòjíṣẹ́ ọlọ́run orúkọ tí ò dárí ló wá dòjíṣẹ́ ẹ̀ kò móríkì ọlọ́run ninety nine lórúkọ allah ninety nine lórúkọ allah o ò lè rìn rọ́lọ́run bẹ́ẹ̀ bàbá kan tó ń sọ kọ́tọkọ́tọ tó ní pé ẹ ànábì Idris ló sọ pé àlọ́ọ̀hù àlọ́ọ̀hù ọlọ́ọ̀hù yẹn òun ni wọn mọ̀ pé tán pè lọ́lọ́hùn báwo ni àlọ́ọ̀hù ṣe di àlá àlà ìlà lórúkọ àlà ń jẹ́ háàlì tán fi mọ òun ló fi di kìíní báwo ni ìlà ṣe di ọlọ́ọ̀hù àwọn irọ́ irọ́ irọ́ ń gorí irọ́ èjì ògbè ó ní irọ́ gorí irọ́ irọ́ pin ó ní irọ́ máa gorí irọ́ máa dópin irọ́ yẹn ti cast báyìí irọ́ yẹn ti cast tó lè yẹ kẹ́ accept reality látijọ́ tí ẹ̀gbọ́n yín Rasheed tó ti ń bú gbogbo àwọn baba wa ó ṣe ṣe ṣóòkó correct ẹ pé àìwọ ọba aládé o ṣọ pé wọn gan sọ pé à oníkí Rasheed o oní kó take easy pé díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ máa ma pàṣẹ ṣe rẹ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ máa máa pàṣẹ ṣe rẹ bó lè má ṣe generation pé generation torí generation tó ń bọ̀ gan Islam á ti di nǹkan ìtàn ẹnu ẹ ló fi sọ fídíò yẹn wáyé lọ wà màá lọ wá fídíò yẹn màá lọ wá fídíò yẹn màá dẹ̀ play ẹ̀ ẹnu ẹ̀ ló fi sọ́ǹgbà náà ìṣẹ̀ṣe tẹ́ ẹ fẹ́ parẹ́ díẹ̀ díẹ̀ o ò wá pa Islam fúnra ẹ̀ ló máa kẹ́rù ẹ̀ tó máa lọ nígbà tó rí everybody bá ti pé tó ti mọ̀ pé ìwìn ni Allah ṣé o tẹ́lẹ̀ mo tẹ́ fi Allah wé ìrókò ìrókò ẹ̀dá ni ṣùgbọ́n tó sọ fún Olódùmarè pé inú igi lòun fẹ́ máa gbé òjíṣẹ́ Olódùmarè náà dẹ̀ pé ṣùgbọ́n iwin ni Allah a dẹ̀ ti rí bí Allah ṣe rí pé iwin ni Ọ̀rúnmìlà dẹ̀ sọ fún wa pé iwin lolódùmarè àwọn ọ̀rúnmọlẹ̀ wa àwọn irínwó ọ̀run tó mọ ilẹ̀ àwọn ló ń jẹ́ ọ̀run tó mọlẹ̀ wọn sọ fún wa pé ọlọ́run tàwọn o ipe iwin ni o tó ń gbà tí àwọn bàbá yín gbé iwin wá fún wa tó wá sọ fún wa pé iwin òun ni olódùmarè tí àwọn bàbá wa tí ò ní àní information gbà yẹn it's easy to deceive people but a ti wà ní age of information sí a ti wà ní age of information so ẹ lè tàn wá mọ́ ojú ti là bẹ́ẹ̀ ni àwa ò dẹ̀ sí iwin yín mọ́ iwin a ò sí iwin yín mọ́ ṣé tipá ni ká ká máa sí iwin yín ni àti iwin yín àtòjíṣẹ́ ẹ̀ a ò sí kankan mọ́ a ò sì kankan mọ́ bẹ́ẹ̀ ni a sin iwin mọ́ a sin mọ́ a sin iwin iwin ló lè máa sọ pé à ẹni tí ò bá sin òun pé kí wọ́n pa á bó ṣe kọ sínú ìwé ìwé ẹ̀tàn gbé wá torí pé kò mọ̀ nípa bó ṣe dá èèyàn so ẹ̀mí èèyàn ò nítumọ̀ sí ìwọ wá ń sọ pé ẹ tó bá sọ pé Ọlọ́run rán yàn ṣẹ kì í ṣe Allah Allah ò lè rán kò lè kò sẹ́ni tó kò lè rán àwọn òjíṣẹ́ wa ńléṣẹ́ kò lè rán kọ̀ọ̀kan wọ́n lè fẹ́ wọn iṣẹ́ ìwìn á máa rán àwọn irúnmọlẹ̀ iṣẹ́ irúnmọlẹ̀ ló lẹ́sìn tó lódùmarè lọ́dọ̀ tiwa lẹ́yìn olódùmarè irúnmọlẹ̀ ló kàn so ìwìn á máa rán àwọn kìíní iṣẹ́ àwọn ọba wa gan orí wọn sì máa fẹ́ padà nígbà tẹ tàn wọ́n jẹ tẹ forí adé táwọn orí adé lọ wọ́n lọ ń forí balẹ̀ fún ìwìn táwọn orí adé lọ ń forí balẹ̀ fún ìwìn wọ́n ń forí balẹ̀ fún ìwìn oore wo ni ìpá ṣèdí ta fẹ́ máa fi sìn Allah oore wo ni Allah ṣe fún wa àwọn èèyàn sá àsálà fún ẹ̀mí wọn wọ́n lọ sí ìlú Allah bóyá àṣàntàn bóyá òun ló pa wọ́n Allah ò lè rescue wọn nígbà covid nineteen ojúbọ Allah wọn ti pa ni nàá ẹ̀rẹ̀ ní gbogbo agbára wà lọ́wọ́ Allah ah, this is reality àwa ò kì í ṣèwé là ń treat báyìí practical là ń sọ ń sìn practical ni gbogbo bẹ́ẹ̀ ṣe ròyìn Allah gbogbo iná Allah ara ara Allah kò kọjá núwèé àwọn ọ̀rí ibi tí àlà ti sán àrà àrí tí àlà ti ṣe kankan. so afa akeem o ti identify ara ẹ pé fúlàní pé you are fúlàní ni ẹ tó ti pẹ́ bẹ́ẹ̀ ni òun ló jẹ́ kó máa fi ẹnu ẹ kó máa fi yẹ̀yẹ́ Ọ̀rúnmìlà tó wá ń sọ Ọ̀rúnmìlà ti níyì bẹ́ẹ̀ ni gàrí ó bí ọ̀rọ̀ Wàsíù àpọ́nlé ni ṣùgà ń jẹ́ ó ti ládùn ó ti ládùn tẹ́lẹ̀ o gbogbo ẹni tó ń ṣe ifá ní gbogbo ayé wá ní Ọ̀rúnmìlà bàbá ifá ìwọ wá ń sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu mi ò ní ọ̀pọ̀ ọ̀rọ̀ láti bá ẹ sọ mo kàn mo dúpẹ́ bó ṣe identify ara ẹ tó ti jẹ́ ká mọ orí èèyàn tó jẹ́ yes pé gbogbo Yorùbá nation tó ló ń ṣe gan irọ́ ló ń pa torí Fúlàní nìyẹn toró mọ̀ pé tá a bá ti gbà á ẹ ti káàsì nìyẹn àlàyé ti káàsì ó dẹ̀ ti cast forever yes Allah ti cast kò sí nǹkan tẹ́ lè ṣe sí i.